aláròye máa wí o. ó mà ṣe o ilẹ̀ ya bo àádọ́ta èèyàn mọ́lẹ̀ níbi tí wọ́n ti ń wakùsà ó kéré tán aráàlú bíi àádọ́ta tí wọ́n ń wakùsà lọ́wọ́ nílùú kékeré kan tí wọ́n ń pè ní gàkógò níjọba ìbílẹ̀ chiroro nípínlẹ̀ niger nílẹ̀ ti ya bo mọ́lẹ̀ lójijì báyìí ìròyìn sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti rí òkú ẹnìkan gbé jáde nínú ilẹ̀ náà nígbà táwọn mẹ́fà kan tí wọ́n tún rí gbé jáde ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba tó wà lágbègbè ọ̀hún báyìí ọjọ́ àìkú Sunday ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2024 yìí làwọn aráàlú ọ̀hún lọ sórí iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní African Mineral and Logistics Limited wọ́n ń wakùsà níbẹ̀ ibẹ̀ ni wọ́n wà tí òjò àrọ̀ọ̀dá kan tó rọ̀ lágbègbè náà lọ́jọ́ àìkú fi bẹ̀rẹ̀ eré ni àwàdà ni làwọn tó wà níbẹ̀ ń fọ̀rọ̀ náà ṣe kí wọ́n sì tó mọ ohun tó ṣẹlẹ̀ ṣe ni ilẹ̀ tí wọ́n wà lábẹ́ rẹ̀ ya bò wọ́n mọ́lẹ̀ lójijì ṣá o àwọn aláṣẹ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tí wọ́n rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láàrin ìlú ti bẹ̀rẹ̀ sí sa gbogbo ipá wọn láti dóòlà ẹ̀mí àwọn tó wà lábẹ́ ilẹ̀ náà báyìí aláròye gbọ́ pé tọ̀sán tòru làwọn òṣìṣẹ́ elétò ààbò fi ń ṣiṣẹ́ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n bá lè yọ àwọn tó kù jáde nínú ilẹ̀ tó ya bò wọ́n mọ́lẹ̀ láti ọjọ́ Sunday ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún tẹlifíṣàn Aláròye Online TV Faith Adébọ́lá ló kà á sétí gbọ́yìn.